آله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا وقف الله وبا وباتي أفيمي وكالي دي أسكويي tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti lè gba àwẹ̀ Ramadan ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní òní eléyìí tó ní ìdúpẹ́ fún ọlọ́run ọba látara pé àwọn ìbádà oríṣiríṣi náà ni olúwọba là kalẹ̀ fún wa nínú Islam àwọn ìbádà tó bá jẹ́ ìbádà ọdọọdún báyìí àwọn àfẹ́sì wọn máa ń rí sí mawasimul khairiyya yẹn ni pé àwọn àsìkò oore tó ṣe pé ọdọọdún ni máa ń wá náà ní irú eléyìí tó ṣe pé olúwọba òun ni ìmọ̀ ń ṣe nírọ̀rùn fún yàn láti pé kí ó yàn láyé láti pé kí ó sì rọrùn fún yàn láti lè gbà tó abẹ́ ọlọ́wọ́ba náà subhanahu wa ta'ala kó mọ́ ṣáà gba àwẹ̀ náà bí a ti ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ní òní bákan náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó mọ́ bá síwájú wa anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwọn tàbí'un àwọn tàbí'u tàbí'in tó fi dédé gbogbo àwọn tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó máa tọ ìlànà nabi sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ̀ ń kó fi ìkẹ́yì kó fi kárí gbogbo wọn gbogbo àwa tí aláǹfààní láti lè máa gbọ́ra wa sọ́kìrà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu naam ẹgbẹ́ bí a ti ṣe mọ̀ pé تفسير تي أمانكا نين رمضان باي أماني إبارة لكو قوج لوري تفسير ابن كثير رحمه الله أبو الفداء محمد بن إسماعيل ابن كثير رحمة الله عليه تريكو تفسير nínú àwọn tafsiri tí ó ní ọlá tó sì pàtàkì jù pàtàkì jùlọ tó jẹ́ tafsiri tí ó ń kó hadith sínú lẹ́yìn tafsir Tabari so tafsir Ibn Kathir ni ó tún kàn látara pé kí ni mísà tó wà ń bẹ̀ ni pé bí ẹni pé tẹ̀lé xẹ́rìsù. Tabari iná ni Ibn Kathir yìí ni tafsir náà bí ti àwọn bá dé ní ọdún tó lọ òun náà ni àwọn àna Suratul Baqara àyà ọgọ́rùn-ún ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كلما عهدوا عهدا نبذوا فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن شياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا تقولوا راحنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشرقين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم حفظك أبي الله سبحانه وتعالى àdéhùn rẹ̀ tí ó ṣe nípa pé kíka al-Qur'an gbígbọ́ al-Qur'an ládá tí ń bẹ níbẹ̀ kí ọlọ́run bá kí ó ṣe nírọ̀rùn fún wa annabi sallallahu alaihi wasallam ó ní pé ẹni tí ó bá ń ka al ládá kọ̀ọ̀kan àbí áyà kọ̀ọ̀kan yóò máa jẹ́ ládá mẹ́wàá mẹ́wàá annabi sallallahu alaihi wasallam yẹn ni pé harafi kọ̀ọ̀kan ni mo fẹ́ wí harafi kọ̀ọ̀kan yẹn ni pé alifábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan yóò máa jẹ́ ládá mẹ́wàá mẹ́wàá annabi sallallahu alaihi wasallam ó wá ṣàlàyé ọ̀rọ̀ yìí kó bá lè yí dáwà dáadáa ó ní tí mò ń sọ kìí ṣe pé tí wọ́n bá ní alif lam mim ṣe pé láwọn dá mẹ́wàá nù ọ́ anabi ní alif ashara alif téèyàn pè lásán ládàmẹ́wàá ni lam ashara ládàmẹ́wàá ni lam téèyàn pè wa mim ashara mímu téèyàn pè ń bẹ̀ náà ládàmẹ́wàá ni ẹ wá wo àwọn oríṣiríṣi àbí àìmọye àyà tí a kà tí a gbọ́ nínú sura tí a kà yìí síwájú kí n tó bẹ̀rẹ̀ tútú àyà yìí tí a kà ṣíṣe tafsir àbí wáàsí nínú Ramadan ǹjẹ́ tí mùsùlùmí lè ṣe ní àbí tí a lè ṣe ọ̀rọ̀ Islam kìkì ń ṣe ọ̀rọ̀ ìròrí ìyẹn ìdájọ́ ẹ̀sìn kìí ṣe ìròrí lèyàn máa fi ń gbé kalẹ̀ so bákan náà kìí sì ṣe ìtara ipe ara ń ta mí ipe bó ni kìíní ìṣeré báyìí tí nǹkan yẹn bá ti lẹ́rìí kódà káwọn èèyàn kan máa ń ṣe nǹkan yẹn lọ́nà bàjẹ́ ìwọ wa gbé kalẹ̀ ní ọ̀nà tí sunna nabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ní ẹ̀kọ́ ni alkùrọ̀ánù kíkà ṣíṣe àlàyé alkùrọ̀án ayà ni mo mú wálẹ̀ kan yìí nínú dík náà ni alkùrọ̀án wà ẹni pé ìrántí ọlọ́wọ́n ọba subakana hadith anabi sallallahu alaihi wasallam ó ti wá dìídì lámẹ́lẹ̀ hadith abu hurairah radiyallahu anhu tó majtama'a qawmun في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بما بينهم إلا نزلت عليهم السقينة وغشيتهم الرحمة النبي صلى الله عليه وسلم أنتي أو tí àwọn èèyàn tó ṣe pé tí wọ́n ń ṣe ni pé yatluna kitaba Allah tí wọ́n ń ka tíra ọlọ́wọ́n ọba kí ni ń jẹ́ tíra ọlọ́wọ́n ọba al-Qur'an wọ́n ń kà wa yatadarasunahu bainahum wọ́n tó ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú tíra ọlọ́wọ́n ọba náà wọ́n fi ń kọ́ra wọn ìyẹn ni pé wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn àyà tí wọ́n kà eléyìí òun náà ń pè ní tafsir tó ń dé tafsir òun náà ni shar'u ma'ani al-ayat wa bayani mafhumiha wa ahkamiha òun ni kéèyàn máa ṣàlàyé àwọn àyà al kéèyàn máa sọ ìtumọ̀ rẹ̀ kéèyàn máa sọ àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àti àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ òun ní jẹ́ tafsir al-Qur'an anabi sallallahu alaihi wasallam ní pé gbogbogbà gbogbogbà majtama'a qawmun gbogbogbà tíyàn bá kójọ tẹ́wà ń ṣerú sẹ́yìn anabi ní ìkẹ́ ọlọ́wọ́n ọba illa ghashiyati umar rahma anu ọlọ́wọ́n ọba yóò bò wọ́n ìkẹ́ ọlọ́wọ́n ọba yóò bò wọ́n wa nazalat alayhim as-saqina ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba yóò máa sọ̀kalẹ̀ lé wọn lérí ntí anabi sallallahu alaihi wasallam sọ lélẹ̀ yìí àdìs tó clear ni tí kò rújú sọ ǹjẹ́ àwa rí i pé anabi sallallahu alaihi ó wá sọ bóyá níbi àyà ni àbí nínú al àbí nínú hadisi ni ipe tọ̀ tí rọ̀mùdọ́nù bá ti wá dé o ẹ gbọ́dọ̀ ka al ẹ̀ sì gbọ́dọ̀ ṣe tafsiru al-Qur'an so ààrí ààrí so ǹgbà tá a bá ti rí òun ọ̀rọ̀ náà yóò máa bẹ lérí bó ṣe wà ní al-amru yabqa ala aslihi yóò máa bẹ lórí ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ pé ọ lẹ́tọ̀ọ́ olúwọba ṣe lẹ́tọ̀ọ́ irú rẹ̀ náà ni ó máa wà ẹni tí ó bá stọ́pù èèyàn lórí irú nǹkan yẹn ẹnìyẹn ní bùkátà sí kọlọ̀ lè wá ẹ̀rí wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ipe àtẹ̀fẹ́rẹ̀ Qur'an tó bá ti dínú rọ̀mdọ́nù anábì ní ẹ̀stọ́pẹ̀ ipe yẹ̀tàdára súnáwú pé kò wọnú inú rọ̀mdọ́n tá a bá ti rí báyìí àfírí láti lè máa ṣe ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pákòrùnrùn nínú rọ̀mdọ́n pákòrùnrùn ẹ̀rí pákò wá sangiliti ni ipe yẹn máa rún pákó lawla an ashukka ala ummati la amartu um bisiwaki inda kulli salah aw fi riwayatin ma'a kulli wudu anabi ni gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ kírun abẹ́fẹ́ ṣàlùwàlá tí ìbá ṣe pé nǹkan fẹ́ máa ní àwọn àlèwú mọ̀mí lára ìbánikan máa rún pákó ní gbogbo ìgbà ni so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam kà kún ni karùn-ún pákó tẹwárí báyìí àwárí ẹ̀rí kan tó stọ́pù wa nínú ipe tí rọ̀mdọ́n bá ti bẹ̀rẹ̀ ẹ̀ stọ́pù pákó rúnrún so ẹni tí ó bá stọ́pù wa fún pákó rúnrún yóò ní bùkátà sí kó ṣe kí ni kó mú ẹ̀rí wa pinnu rọ̀mdọ́n ó stọ́pù ẹ̀ so gbàtà bá rí ẹ̀rí tó stọ́pù wa fún pákó rúnrún gẹ́gẹ́ bá ṣe rí nọ́ọ̀sù rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rí nọ́ọ̀sù yatluna kitaba Allahi wa yatadarasunahu bainahum so a rí pé a ẹ̀rí pé àwọn tí wọ́n bá ń ka alukur'an tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ láàrin ara wọn ìkẹ́ ọlọ́run ọba yóò máa ṣẹlẹ̀ sí wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tipa kòrónù yìí so táwọn arẹ́dì kan tó stop wa a jẹ́ pé ìyẹn láǹfààní kó máa rún pákó rẹ̀ lọ kódà ó bá ṣe nínú Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn láǹfààní kó máa bá wà sí lọ kó máa ṣíkà alukur'an kó máa ṣe tafsiru rẹ̀ lọ kò sí ní tí ó burú níbẹ̀ torí pé kí ni àwọn ìsọkúsọ ń pọ̀ àbí ìsọkúsọ ń jáde lẹ́nu àwọn èèyàn ìsìn ń fira rẹ̀ sì sí pé sunna nabi sallallahu alayhi wa sallam náà ló ń pèpè sí wallahi azim ń pèpè sí ìfẹ́nu ara rẹ̀ ni kì í ṣe sunna nabi sallallahu alayhi wa sallam ní ń pèpè sí tó a pé ara bá ń níwọ tí ìmọ̀ ò dépò kó o lè jáde kó o ló ṣe tafsir àbí kò sí àáfàá kan tí ń jẹ́ àfẹ́ ìsìn lọ́dọ̀ rẹ̀ tó nífọ̀kànbalẹ̀ sí tó lè mú tafsiru rẹ̀ pé òun lọ́ọ́ mọ̀ ká so àbí ìmọ̀lẹ́ òsì dán lójú dé pé kó lè jòkó pé tọ̀ nǹka alukurani ìmọ̀ tu bóòlù ti fẹ́ tu tó ní nídìí mọ́rìjà àwọn àfa so ọ̀wá lè fi yín kọ́ wá ní hàn ẹ̀wẹ̀ ìwími èyí ṣe wá sínú àwẹ̀ ta ló fi tiẹ̀ jọ́ ta ló fi jọ́ tó bá bí ọ́n fatuwa náà nínú àwẹ̀ náà kọ̀yọ̀kọ̀ dáhùn kọ́dà jùmọ̀ náà kọ̀yọ̀kọ̀ lọ́kọ̀ kútùbà torí alùkútùbà náà ń minal kò yẹ kó ṣe kútùbà ń bẹ̀ torí pé kí ni ààrí ẹ̀rí kan tó sọ pé anabi sallallahu alaihi wasallam máa ń ṣe kútùbà ní ìjọ jímọ̀ nínú àwẹ̀ so bí wọ́n ti fẹ́ stọ́pù ewu wá àti òun nínú àwẹ̀ ó wá stọ́pù kútùbà náà nínú àwẹ̀ torí pé kí ni náà ń minal wa'id so òun ni pé kò sí ẹ̀rí fún ọ̀rọ̀ tí ọ̀ ń sọ yìí kódà tó bá ń sọ pé àwọn ìmáàmù kan ìmáàmù Málìkì wípé máa ń stọ́pù ilé kéwú nínú àwẹ̀ ilé kéwú ní stọ́pù so yóò wá kí ni yóò wá bísí pẹ̀lú rẹ̀ yóò bísí pẹ̀lú al-Qur'an ó mi pé kò ń ráyè bísí pẹ̀lú Qur'an tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó wá bísí pẹ̀lú al-Qur'an lára títí ń jẹ́ Qur'an náà ni pé kéèyàn ọmọ kà pẹ̀lú ìtumọ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha. olúwa níbo lẹ́ṣẹ̀ máa kí alukur'an tẹ́ẹ̀ ní máa ronú sí ẹ ẹ máa ronú sí alukur'an ní tẹ́ẹ̀ fi lè rí nírò sí kur'an òun náà ní kéèyàn ọmọ tó máa rẹ̀ àìmọye ẹlòmíì tó ṣe kí wọ́n máa kí alukur'an lọ́wọ́ wọ́n ní wàsàmúdà ẹni ó ní ahlaka àádínlẹ̀húlà wàsàmúdà wàmẹ́ abùkà àwọn yóò ti máa ní àmín. والمؤتفكة أهوى عيون آمين وغشاء ما غشاها عيون آمين كلفا أي متما القرآن سنة نوجوشي أنك وكان كي يوم يتما دي قرآن وي ẹ ní kí náà wí ni olúwa ni mo pa àwọn sàmúdù rẹ mo pa àwọn ádánù rẹ wúlá rẹ àwọn tí wọ́n ń ṣe kọjá àlà mo pa wọ́n rẹ ìwọ̀n àmọ̀ sí àmì ẹ̀dàkùn sẹ̀rípá dánwò nù so náà ni kí yọ mọ ìtumọ̀ al-Qur'an wallahi ojúṣe ni fún ẹnìkọ̀ọ̀kan wa níbi tí a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí so náà ni àyà ọgọ́rùn-ún ni a ti dúró ní ìyẹn ni pé àyà 100 níbi àyà 101 òun náà ni àwákà ní ọdún yìí ولما جاء أعوذ بالله من الشيطان الرجيم ولما جاءهم رسول من عند الله ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون ولما جاء رسول من عند الله مصدق من معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون نعم olúwọba azza wa jal tí a bá rántí ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn banu israel àwọn yahudi àti àwọn nasara tó ṣe pé àwọn náà ni à ń pè ní ahlul kitab àwọn tí olúwọba fún ní tírà àwọn ìwà burúkú tí ń bẹ ní ọwọ́ wọn tó ṣe pé olúwa bò nífẹ̀ẹ́ sí tí wọ́n ń ṣọ́ àwa mùsùlùmí lára tí ajé àlẹ́ ọmọ anábì sallallahu alaihi wasallam ipe ká má fi àyè fúnrú nǹkan báyìí nínú ìṣẹ̀mí ayé wa ká má fún ní àpótí tí ó fi jòkó sínú ìgbésí ayé wa kí ni àwọn nǹkan náà olúwa bá ń sọ fún wa níbi tí a kà kẹ́yìn. ó ní àwàkúlẹ̀mẹ̀ ahadu ahadan olúwa ní ṣe rí àwọn yahudi ara ìwà tí ń bẹ lára wọn òun náà ni pé gbogbo ìgbà tó bá ṣe àdéhùn tó bá ṣe àdéhùn ahadan ní àdéhùn tààrà àwọn náà ni wọ́n máa ma ṣàdéhùn yẹn nabadha fariqum àwọn kan lára wọn fariq ìjọ kan ní jẹ́ báwọn kí o ní pé apá kan nínú àwọn èèyàn wọ́n sì ju àdéhùn yẹn wọ́n tú palẹ̀ ìyẹn ni pé wọn ò ní mú àdéhùn náà ṣẹ bal aktharuhum la yu'minun olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yahudi aláìmọ̀kan ni wọ́n aláìnígbàgbọ́ ni wọ́n wọn ò gba ọlọ́wọ́n ọba gbọ́ so eléyìí níbi tí a kà kẹ́yìn ní ọdún tó lọ nípa pé mùsùlùmí olúwọ́ bá ń ṣọ́ wa lára ipe káwọn máa jọ wọn kámá ya aláìní àdéhùn kámá ya ẹni tó ṣe pé tó bá sọ̀rọ̀ kalẹ̀ nǹkan mí ni ó padà ṣe ẹjọ fàdéhùn síbì kan ọ̀tọ̀ níbi tí ó padà gbé gbà irú eléyìí ọjẹ́ àlèébù láńlá ẹni tí bá ń ṣerú eléyìí ó ń tọ̀ ń ó ti ní ìkọ́ṣe kan lára àwọn ìkọ́ṣe yahudi lára ìwà àwọn yahudi ń bẹ lára onítọ̀hún ẹni pé tẹ bá wo eléyìí náà ọ̀gọ̀rọ̀ mùsùlùmí iná ní ìwà yahudi ń bẹ lára rẹ̀ látara pé òun ní ọbọ̀ sàdéhùn ìgbà tẹ́ bá ní pé kẹ́ ẹ mọ́ bá déhùn náà lọ ẹ padà rí pé àdéhùn ti túká kò sì ní sọ fẹ́ni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pàdéhùn tú tó bá ṣe pé yẹn bá sọ fẹ́ni yẹn pé awa o ọ̀rọ̀ tá a jọ sọ o mo ti rí nǹkan mi o mi nílé ṣe mọ́ o àbí mi nílé bá lọ mọ́ o ó ń tọ̀hún ṣe dà ó mì pé ó ṣọ́ àdéhùn tẹjọ nínà nìyẹn solú ọba ní mi fẹ́ kó ṣe pé kéèyàn máa ṣàdéhùn kó má máa mú fẹ́ ẹni pé nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi ní salasun aw arba'un man kunna fihi kana munafiqan khalisan anabi ní ẹni tó bá ṣe pé àwọn ìwà máìrìn kan bẹ lára rẹ̀ munafiki odidi ló ń tọ̀ anabi wa ń kà gbàtà anabi kà ọ wa kà wá ìdá àhádá gọdàrọ tó bá báyàn ṣàdéhùn tó fún ọládéhùn ẹ padà máa rí pé nìyẹn yóò padà jàǹbá àdéhùn yẹn ìṣesí yìí ìṣesí kan nínú àwọn ìṣesí munafiki ọba kó là wà ń bẹ bí tí a kàkán ìní ọdún tó lọ lélẹ́yìí tọ́ olùwọ́ba tó wá ní walamma ja'ahum rasulun min indillah olúwa ní ara àwọn ìwà burúkú tí ọ̀dà tí àwọn yahudi ìwà tí ò dáa tí àwọn yahudi tí wọ́n ń ṣe tí olúwa bò nífẹ̀ẹ́ sí òun náà ni pé lamma ja'ahum rasulun min indillah ìgbà tí òjíṣẹ́ kan tó dé ta ni òjíṣẹ́ náà gbogbo àwọn tí wọ́n ń tafsir nínú àwọn kútùbù tafasir ẹnu wọn papọ̀ pé òjíṣẹ́ náà ni muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ike ńgbà tó dé min indillah tí olúwa bá rán ànábì wá musaddiqun lima ma'ahum wọ́n rí pé ntí ànábì wá ṣe òun náà ni pé wọ́n rí pé ntáwọn ní lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òdodo ànábì náà ń sọ fún wọn pé ọ̀rọ̀ tí ń sọ ń ṣe déédéé ọ̀rọ̀ ọwọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ní lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ànábì sallallahu alaihi wasallam kò sí láyé lásìkò yìí kò sí ní ayé ní àsìkò yìí ìsọkúsọ ọ̀rọ̀ ni tí kò dáa rárá kéèyàn máa sọ pé àwọn ẹ̀mí kan bẹ títí máa ń ṣiṣẹ́ kótódipó ayé ẹ̀mí kan ti ń bẹ kó tó ṣiṣẹ́ ń ṣiṣẹ́ kó tó máa délé ayé ọ̀rọ̀ yẹn kò kí ń ṣe ọ̀rọ̀ kò sí ẹ̀mí náà ti ń ṣiṣẹ́ kó tó di kó délé ayé ìròyìn yìí àwọn onífalsafa àwọn falsafa yẹn ni pé àwọn tí wọ́n ń filẹ̀ aká yìí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n á dà pọ̀ mẹ́sìn pọ̀ mọ́rọ́ wọ́n mọ̀ wá parọ́ mọ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba kọ́dà ó tún kó láwọn ànábì ọlọ́run wọ́n tún parọ́ máa tó ń jẹ́ àlìwúmà ànábì náà ó ní ẹ̀mí wọn ti ń ṣiṣẹ́ kó tó di pé wọ́n délé ayé bí kí ọmọ ní Imamu Gazali ẹ̀mí rẹ̀ ti ń bẹ láyé síwájú kí ó tó dáyé ibi ń ṣiṣẹ́ kó tó di pé bí òun ẹ̀dá kò mú la fẹ́ fi rúrò yìí sí ta ló sọ ọ́. Imam Ghazali ló sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀mí mi fi ń ṣiṣẹ́ kó tó di pé mo dáyé àbí Ànábì sallallahu alaihi wasallam òun náà lọ sọ ipe ẹ̀mí òun ti ń ṣiṣẹ́ kó tó di pé ó dáyé sọkúsọ ọ̀rọ̀ lélẹ́yìí tó tako tí Ànábì sallallahu alaihi wasallam mú wa fún wa ó tako tọ́lọ́wọ́n bá mú wa fún wa tẹ́ bá rí wọn wọn wá lè mú àyà ẹ̀yọ̀ kan wá láti fi sọ̀pọ́ọ̀tì irú ọ̀rọ̀ yìí bóyá ni pé wáwù kíyà wáwù wíyà náà lẹ́ máa gbọ́ tí wọ́n sọ wọ́n wí ipe síwájú kí ẹ̀yàn kí Imamu Gazali kó tó dáyé ẹ ó ti kọ́kọ́ ó ti kọ́kọ́ ń sẹ̀mí ná àbúrò yẹn ti máa ń sẹ̀mí kó tó délé ayé so eléyìí ọ̀tàkùlà nàbì sallallahu alaihi wasallam ọ̀hún àníkọ́dà òun àtànàbì Musa anabi anabi sọlá sọlá mu wa pe imamu gazali igọya fulesi aa ah, ah, ẹwọ bíi tíátà tíátà burúkú náà nírú eléyìí kò sí nínú ẹsẹ anabi sọlá sọlá ti ń jẹ báyìí òun ni pé olúwa nígbà tí wàlẹ̀ máa jẹ́ ahum rasulu min indillah gbàtà nàbí ìdílé àtọ̀dọ̀ ọlọ́run ọba tó mú pé ntòlúwọ́ bá fún yẹn náà ni pé tíra tó mú wá látọ̀dọ̀ ọlọ́run musaddiqun lima ma'ahum nìkan tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ń sọ pé òdodo ni so n tó yà àwọn lẹ́nu ni pé ànábì ò sí láyé kò tí ì dé ibi tí mo ti lọ gángan nù àmọ́ láti pẹ́ fún mi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́nu yìí gbogbo tó ti ṣẹlẹ̀ sáájú torí pé kí ni láàrin ànábì sallallahu alaihi àti nàbí Ọlọ́hun Ìsá nǹkan bí ọgọ́rùn-ún six hundred years lọ́wọ́ àlànà ọgọ́rùn-ún mẹ́fà so ẹ wá ohun tó ti ṣẹlẹ̀ ṣáájú lẹ́yìn náà wọ́n ní anabi musa tó ṣáwájú anabi isa gbogbo ìlànà anabi sallallahu alaihi ni wọ́n á sọ fún wa bẹ́ẹ̀ ni nabi allah suleiman anabi sọ tó ṣẹlẹ̀ nípa rẹ̀ fún wa kíní yẹn wájú kó máa hàn sí wọn pé à nǹkan tí ń bẹ lọ́wọ́ wa náà ni anabi sallallahu alaihi wasallam náà mú wa ṣẹ̀nìgbà tọ́rọ̀ bá rí báyìí kí ló wáyé pé yóò ṣe ṣùgbọ́n yẹ kí yóò tẹ̀lé òdodo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni àmọ́ wọ́n ní àwọn ọgbà nabadha fariqun minalladhina utul kitaba kitaba Allahi wara'a zuhurihim ka'annahum la ya'lamun. olùwà ní ṣe rí àwọn Banu Isra'il àwọn Yahudi wọ́n wàá ju tíra ọlọ́wọ́n ọba nabadha fariqun àwọn ìpín kan nínú wọn nabadha wọ́n á jù kìtàbà lọ mínà lẹ́dínà útù kìtàb lára àwọn tó wọ́n já fa nínú wọn àwọn tí wọ́n mọ̀ tó dá wọn lójú pé òdodo lẹ́ni lọ́mọ yìí ló mú lọ́wọ́ yìí á òdodo ní sọ torí pé ọmọ yìí à wọn ò tí ì bí wọn ò tí ì bí pẹ̀lú gbogbo tí ń gbé kalẹ̀ tí ń sọ yìí kò sí láyé kìíní ìtumọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé òun ló dá gbogbo àwọn ànábì yẹn tó ṣe pé gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan òun náà lọ ń rán ẹni yìí wá sáyé pẹ̀lú ìròyìn tí ń fún un níbẹ̀ ni àwọn míì wọ́n máa ṣe èméjì àmọ́ àwọn kan bẹ tó ṣe pé àwọn jẹ́ lẹ́dínà utul kitab àwọn tí wọ́n kéwú tí ọ̀rọ̀ yẹn yé wọn wọ́n á ju òdodo òun nù kitab Allah wọ́n ju tíra ọlọ́wọ́ báyẹn nù wàrà àdùnkúrè kọ́dà ẹ̀yìn ni wọ́n jù sí ṣẹ̀gbọ́n tí yẹn bá gbé síwájú ìyẹn lè yẹ̀wò ìjọ kan ẹyẹ ohun tẹ́lẹ̀ yìí ń sọ ìyẹn lè wówó àmáwọn yahudi nabadhu kitaballahi wara'a dhuhurihim ẹ̀yìn ni wọ́n jù sí ẹyán pa àti ẹ̀fẹ́ gbọ́ ni àfẹ́ gbọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni ka annahum la ya'lamun bí ẹni pé wọn ọ̀mọ̀ rárá tó náà ni àyà yìí àwọn ẹ̀kọ́ tí a lè rí ń bẹ̀ olùwọ́bá ń ṣàlàyé àwọn banu Israel àwọn Yahudi ìṣesí wọn òun ni pé wọ́n rí òdodo báyìí òdodo yé wọn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé a ah, òdodo ló gbé lọ́wọ́ àmọ́ wàá màmá wọ́n kẹ́yìn òdodo náà ìṣesí àwọn Yahudi lélẹ́yìn irú eléyìí náà ọ̀pọ̀ lára mùsùlùmí rẹ̀kẹ̀tẹ̀ tó náà ni yọ́ mọ̀ ipe a òdodo ni ọ̀rọ̀ tí tẹ́tẹ́ nìyí sọ ẹ̀rí kọ́lọ̀ tó wá yẹn pé minal ladhina utul kitab àwọn táwọn náà mọ̀kéwú ẹ̀rí pé tẹ́ bá wọlú àwùjọ tiwa yìí náà ẹ mọ̀ rí pé àwọn èèyàn mọ̀kéwú ntí suna ń wí ó ń yé wọn wọ́n ń gbọ́ ó sì ń jókòó sínú làákàyè wọn àmọ́ ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu àìfẹ́ fi irọ́ kalẹ̀ ìdìgbò fúnrọ́ ìfẹ́ràn rọ́ àìfẹ́ fi ìjẹ ìbàjẹ́ kalẹ̀ yóò wá mú wọn ṣe ń tí àwọn Yahudi ń ṣe yìí. ìwé ẹ̀mẹ́ta ọlọ́run àti dáhùn jẹrẹ ìrọ̀ kí náà ń sọ káàgbà nígbọ́ sórí ẹni yẹn ìṣesí yẹ̀húdí lẹ́ni òun ń ṣe ìṣesí olúwọ bá bínú sí tí ọ̀fẹ́ tọ́lọ́run rìpọ́ọ̀tù fún wa nípa àwọn yẹ̀húdí ike tí wọ́n ń ṣe lélẹ́yìí tí ń bí òun lára àwọn wà burúkú tí ń bẹ lára wọn ṣẹpẹtà bá yẹrìí pàṣẹ kàṣíwájú polówó àbí fèrè lẹ pé ẹni tó ń bínú sí ni wọn òun fọ wọn nílàkàyè òun di wọn lójú àwọn ìwà tí wọn ń wù tí gbogbo nǹkan yẹn fi ṣẹlẹ̀ sí wọn lélẹ́yìí òun náà ni pé wọ́n rí òdodo báyìí òdodo clear sí wọn ó sì màmá wọn kẹyìn sí wọn ò ní fẹ́ gbọ́ tabawo àyà yìí á rí gbọ́ pé àṣé anabi sallallahu alayhi wa sallam dídé tó dé àwọn yahudi tó ń bẹ lásìkò rẹ̀ àwọn náà mọ̀ pé òdodo ló gbé wá so bákan náà á rí mọ̀ pé ìṣesí àwọn yahudi òun náà ni ìkẹ̀yìn sí òdodo ṣùgbọ́kanáà a torí pé àṣẹ àwọn yahudi àwọn nasara àwọn náà ni wọ́n ń jẹ́ ahlul kitab torí pé olúwa bá fi rìnlẹ̀ fún ọkọ́ mina alladhina utul kitaba inú àwọn tá a fún ní tírà àmọ́ ìjẹ́ ahlul kitab wọn náà kìí ṣe pé kọ̀yìn wọn ni kama jẹ́ káfíìr aw kuffar kama jẹ́ kuffar pé wọn kì í ṣe kẹfìrí irọ́ o kẹfìrí náà ni wọ́n àmọ́ alkitabu wọn náà ni wọ́n yìí tó ń jẹ́ so náà ni ẹni olúwa bá ń ṣàlàyé fún wa níyà yìí ipe ìṣesí wọn tí wọ́n ń ṣe káwa mùsùlùmí ká jìnà sí tába ti rí òdodo ká má jẹ́ kó ní wá lára láti lè máa gbà á kọ́dà àwa tó ipá tún gbìyànjú súnà náà àwọn nǹkan míì lè ń bẹ tó ṣe pé o lè má fẹ́ ṣe déédé ìfẹ́ ẹnu àbí tó ti mẹ́lòmíì lára tó pé nǹkan míì tí wọ́n ń pè ní súnà tó sì padà wá rí pé àṣekínní yìí à wọ́n mọ̀ ní òtún lẹ́rìí wàláì kò gbọdọ̀ ní ọ́lá láti filẹ̀ tí ara bá ní ọ́ láti fi nǹkan yẹn lẹ̀ kó ń tọ́ ọmọ kíyèsí ara rẹ̀ òun náà ti ní ṣe sí Yahudi lára nù òdodo ara rẹ̀ ti ń kọ́ ní báwọn. Sunti tí o bá ti lẹ́rìí tí wọ́n sọ fún ẹgbẹ́ kíní yóò dáa tí wọ́n náà sì wò pé a ah, ẹ̀ ń ṣe kíní lóòótọ́ kò sẹ́rìí ń bẹ̀ kí o já òkú ń bẹ̀ ìyí ò ní jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba súnà nàbì sallallahu alaihi wasallam náà lè yẹn fẹ́ sìn àmọ́ a ànílé pátì o ànílé pátì a ti ń ṣe tipẹ́tipẹ́ sọ̀rọ̀ eléyìí kìí ṣe wa tó fẹ́ jẹ́ alùsùn náà gidi náà. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما زوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئ بئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون nínú àyà tí a kà síwájú nínú àwọn ẹ̀kọ́ tí àwọn àfẹ́sì tó máa ń ṣàlàyé ó wà nínú àyà yìí ẹ rí i pé a kà pé nabadha fariqun min alladhina utul kitab كتاب الله وراء ظهورهم àwọn kan ni olúwa bá dákọ fàríkùn kò sọ pé gbogbo wọn yányá so ìtumọ̀ rẹ̀ ni pé nígbà míì tí àwọn ìpín kan bá ń ṣe nǹkan èèyàn lè fi kó gbogbo wọn papọ̀ tó bá ṣe pé àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn ti pọ̀ jù so èèyàn lè fi kó gbogbo wọn papọ̀ so bákan náà nítorí jẹ́ ká mọ̀ nínú àwọn ẹ̀kọ́ tuntun bẹ nínú walamma ja'ahum rasulun min indillahi musaddiqun lima ma'ahum nabadha fariqun min alladhina utul kitaba kitaballahi wara'a zuhurihim ka'annahum la ya'lamun. ikú yà ṣe risalatu muhammadiyya min indillah ìránṣẹ́ tí olúwa bá rán nabi sallallahu alayhi wa sallam àtọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ó ti wá. èèyàn gbọ́dọ̀ ní iyèméjì lára nǹkan tá a bá sọ pé anabi sallallahu alayhi wasallam sallam ṣe nǹkan yìí a gbọ́dọ̀ mọ̀ pé látọ̀dọ̀ anabi káwọn pé látọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ó ti wá nù so a gbọ́dọ̀ ní iyèméjì ní orí rẹ̀ so bákan náà a tún rí nínú súrọ̀ tí a kà yìí ipe ni. kéèyàn ọmọ nǹkan kéèyàn ọmọ ṣe bẹ́ẹ̀ pé èèyàn ọmọ olúwa ní ka annahum la ya'lamun ka annahum la ya'lamun nǹkan tí èèyàn bá ń ṣe láburú tó bá ṣe pé ní èèyàn ọmọ ìmọ̀ tó ń fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tako ọba mà ìmọ̀ ń fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé kí ni olúwa bá lè wòyàn kó wòyàn ṣe pé kò mọ́ ni àmọ́ ní tó burú jù òun náà ni kéèyàn ó mọ nǹkan kí wọ́n máa sọ̀rọ̀ sétí èèyàn kó máa ń gbọ́ kó wá máa dúró pé agídí lọ́ọ́ máa ṣe sọ̀rọ̀ eléyìí ó burú fún mùsùlùmí láti máa wúrú wà yìí subakana ruwa tó wá ní wàtábàáyú máa tatlu ṣayàtínú ala mulki Sulaiman. ayàtí afẹ́ka yìí àwọn n tó ń jẹ́ sábàbù nùsùl n tí olúwa fi sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ bí nǹkan bí oríṣiríṣi ọ̀rọ̀ bí mẹ́fà iná ni n tí àwọn àfẹ́sẹ̀ sọ nípa rẹ̀ alimami ibn Kathir rahimahullah àwọn gan kó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá ẹni pé mo ṣàlàyé wípé nǹkan tá a máa ní ìtìmọ́ọ̀dù lórí rẹ̀ tíra tá a máa gbára lé jù láti máa fi ṣe tafsiru yìí òun náà ni tafsir al-imam ibn kathir rahimahullah. lórí àyà tí a fẹ́ kà yẹn ni pé àyà one and two àyà yìí àwọn ọ̀rọ̀ tí mo ní pé wá lórí rẹ̀ bí ọ̀rọ̀ bí oríṣi mẹ́fà ni tó pé tábà lè wọnú tíra Imam Ibn Kathir àbá ní bí wọ́n ṣe sọ síbẹ̀. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó jẹ́ sábàbù nùsọ́lù uh, àyà yìí alimami ibn Kathir wọ́n mú ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Sa'id ibn Jubair látọ̀dọ̀ ibn abbas sa'id ibn jubairi yìí òun jẹ́ ọmọ kéwú fún ibn abbas ó ní àyà tí afẹ́kà yìí ó ní tó fà á òun ni pé kánà asif katibu sulaiman ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú anabi sulaiman alayhi salam ipe asif بن سليمان أه، آسف توجه كاتب سليمان تبوني كو تمانك بسكتري فو انبي سليمان عليه السلام وكان يعلم الجهد وكان يها يعني يعلم الاسم الأعظم الأعظم أني anabi suleiman máa ń kọ ní àwọn orúkọ ọlọ́run ní máa ń kọ bí kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ipe tawhid lélẹ́yìí àwọn asmawo ọlọ́run lélẹ́yìí sifati ọlọ́run ọba lélẹ́yìí torí pé báyìí sọ pé ismul azami ní sí ẹlòmílẹ̀ ní ẹ̀hẹ́n káàtán so al-ismul a'zam kò sí ismu ọlọ́run ọba kan tí ń jẹ́ asgaru ààbọ̀mù náà ni gbogbo orúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn rẹ̀ wa kana yaktub kulla shay'in asif yẹn ọmọ wa ń kọ gbogbo nǹkan bi amri Suleiman pẹ̀lú àṣẹ tí anabi Suleiman bá sọ fún pé ó yà kọ́ eléyìí gbà tó bá kọ́ tán wa yadfanuhu tahta kursiyyihi ọmọ wa ń fi pamọ́ sí abẹ́ àga. النبي سليمان. فلما مات سليمان، باتي النبي سليمان suleiman wá kú tán akhrajahu shayatin ni èṣù wá gbé kíní yẹn jáde shaitan ọlọ́lẹ̀ hu àwọn kíní yẹn jáde níbi riwaya mi àpàdà kan yẹn ni pé gbé kíní yẹn sínú àpótí kékeré ọlọ́wà gbé jáde فكتبوا بين كل شطر بين كل سطرين سحرا وكفرا ọ̀rọ̀ tí anabi sulemanu kọ tó ń jẹ́ àwọn orúkọ ọlọ́wọ́n ọba àwọn ìròyìn ọlọ́wọ́n ọba àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n ọba máa ń ṣe láàrin ìlà méjì tẹ̀pẹ́tẹ̀ bá kọ ìlà kan tán yóò fi ìlà kan sí i ọwọ́ ara èṣù ọwọ́ ara fi àwọn ọ̀rọ̀ idán àti àwọn ọ̀rọ̀ ẹbọ òun wá fi sí i àwọn ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ di kẹfìrí ó wá fi sí wa qalu hadha alladhi kana Sulaymanu ya'mal biha ìgbà táwọn yẹn wá rí kíní yẹn lọ́wọ́ ṣèitán wọ́n sọ pé ẹ̀hẹ́n nǹkan tá agbára tá nàbí Sulaymanu ń lò ní qal fa aqfara'u juhalun nas wa sabbuhu àwọn tó ń jẹ́ láìmọ̀kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ń bú ànábì Suleiman kọ́dà wọ́n ń pè ní kẹfìrí ìpè ẹ̀hán àtúntì ẹ̀ ní ògùn tí ń lò ní ṣe mọ̀ pé ìtàn ànábì Suleiman àwọn oríṣiríṣi ọlá tó lágbára náà lọ́wọ́ bá dá ànábì Suleiman bí nísìn ìrìn tí yóò rìn ní oṣù kan ànábì Suleiman yóò kẹ́ gbé ìtẹ́kalẹ̀ yóò sì yóò sì máa ìfẹ́ yóò sì máa fò lọ tó gbogbo àwọn àlejànú ọ̀kápá wọn ń lò wọn láti máa fi wọ́n iṣẹ́ sọ wọn òpin ẹ̀hẹ́n àti oògùn tí ń lò ní yẹni pé ṣètánì gbé kírun jáde wá ní ẹ̀rí ìntánẹ́bí Sùlẹ́mánù ń lò ní báyìí náà ti sọ pé àti kéfèrí ni ànábì Sùlẹ́mánù yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú u tó wà wákọ́fà ulama unnas àmọ́ àwọn tán já fa láàrin àwọn èèyàn láàrin àwọn yahudi òun àwọn ọ̀rọ̀ àdákẹ́ wọn ò wí nǹkan kan tí wọn wọn ò sì dá àwọn ẹni ìwúdó pé ah ẹ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mọ́ nípa anabi suleiman falam yazal ju'alu an-nas àwọn aláìmọ̀kan wọ́n tàbí wọ́n ń bú annabi suleimanu ni hatta anzalallahu ala muhammadin wattaba'u ma tatlu shayatin lọ́lọ́n títí lọ́lọ́n fi wá sọ ayà yìí kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n taba'u ma tatlu shayatin ìdí alákọ̀ọ́kọ́ ni gbólóhùn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ tí mo nípò wá fún ayà tí a fẹ́ kà yìí ọ̀rọ̀ yẹn náà ó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas náà ni àmọ́ ọ̀rọ̀ yẹn kò kí ń ṣe ọ̀rọ̀ tí a lè fi díẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí tala kọ̀kọ́ yìí torí pé kí ni òun ṣàlàyé ipe níjọ́ kan tí anabi Suleiman ó fẹ́ wọ tọ́ílẹ̀tì fẹ́ lọ yàgbẹ́ ó wá bọ́ òka rẹ̀ fún ìyàwó rẹ̀ ìgbà tó bọ́ fún ìyàwó rẹ̀ òka òun sì ni òka tí wọ́n fi ń ṣe agbára àlìjẹ̀nú kan wá wá ó gbé àwọ̀ anabi Suleiman wá ìgbà tó gbé àwọn ànábì Suleiman wa ọwà lọ báyàwó rẹ̀ pé bá ń gbé òkà mi lọ́ba gbélé lọ́wọ́ bó ṣe gbélé lọ́wọ́ lànábì Suleiman ọba rọ́lá ṣe má so ipe láàrin ìgbà tí òkà yẹn fi wà lọ́wọ́ àlìjẹ̀nú yẹn wọ́n ní náà ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ so kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní pé àwọn shaitan láàrin ìgbà tí kò sí ọlá lọ́wọ́ ànábì Suleiman náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn oríṣiríṣi nǹkan idán àtàwọn nǹkan tí ma ń sọ nídi kèfèrí tó wọ́n fi ń tì sí ọ̀dọ̀ anabi suleiman pòun ni ọkọ so ngbà tó wá di pé anabi suleiman tó padà di pé ọláwá dọ́wọ́ rẹ̀ padà tán náà ni ọwá kọ̀ fún àwọn àwọn kàwọn ṣayàtìnù kò jẹ́ kí wọ́n ríbi débi nǹkan wọn ó sísẹ̀ lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tá nàbì Suleiman wa kú tán ni ṣètọ́nù padà wá wá lọ́wọ́ tú kìíní yẹn kalẹ̀ fún pé ẹ̀rí agbára tá nàbì Suleiman ń lóore so àmọ́rọ̀ yìí kò rinlẹ̀ látara pé ìtàn pé òka bọ́ lọ́wọ́ rẹ̀ yìí gangan kò sí ẹ̀rí kan gbòógì tá a lè fi mú ọ̀rọ̀ yẹn lọ pé òka ní fi ń ṣe agbára ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun ni pé ẹni asẹ́dẹ́yì òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó ní àyà tí a ń sọ yìí ó ní ala ahdi Suleiman ó ní ní àsìkò anabi Suleiman kanat shayatin tas'udu ila as-sama ó láwọn shayatin àwọn èṣù yẹni pé àwọn àlìjànú wọ́n máa ń go sánmà lọ tó bá go sánmà lọ fataq'udu minha wọ́n á yàn láàyè maq'ida lis-sam'i àyè tó ti máa ń gbọ́ nǹkan tí bá ń ṣẹlẹ̀ ní sánmà. ويستمعون من كلام الملائكة وما مقبرة ملائكة تبانص ما يقول في الأرض يكن تيوشن لولي عيني من موت أو من موت أو غيب أو أمر ونن كبا يوشن أني كوكو yẹlá ńlá kan ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn táwọn mọ̀láíkà bá ń sọ láàrin ara wọn àwọn àlìjẹ̀nú yẹn wọ́n lọ lè gbọ́ tí bá ti kàn gbọ́ wọn á wá sí orílẹ̀ ayé wàyátúnà alkahana wọ́n wà lọ lè bá àwọn tí wọ́n jẹ́ àwọn alágbègbè àwọn tó máa ń wuṣẹ́ tí wọ́n ti jọ ní àṣepọ̀ pẹ̀lú àlìjẹ̀nu fayukhbirunahum wọ́n wà sọ kama qalu àwọn alágbègbè àwọn wọ́n wà sọ fáwọn èèyàn pé nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́tún láre o nǹkan yóò ṣẹlẹ̀ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ falamma ina amanatuhumul kahana kazzabu lahum wa adkhalu fi ghayrahu tọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alágbègbà tí wọ́n ń wuṣẹ́ lórílẹ̀ ayé táwọn àlìjánu bá ti wá gbọ́ ọ̀rọ̀ lókè ọ̀rọ̀ ẹyọ kan wọ́n á fi rọ́tọ́ pọ̀ wọ́n fi kún wọ́n fi rọ́tọ́ pọ̀ kún ṣùgbọ́n tó bá fi rọ́tọ́ pọ̀ kún tán wàzádùn máa kulli sàbọ̀ọ́yìn kẹlìmà ẹgbẹ́ ọ̀yàn nìkan bí ọ̀rọ̀ sẹ́mìtì irọ́ ni wọ́n fi kún fàkítàtàbà náà sọ zálìkà alhadith filkutub àwọn èèyàn máa ń kọ ọ̀rọ̀ yẹn sínú tíra ipe a nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ fàjà aláha fi sùndùkín wọ́n wá fi sínú bọ́ọ̀sì kan ṣùgbọ́n tí bá fi sínú bọ́ọ̀sì yẹn ni pé sùndùkì bí pákó tí wọ́n ṣe bí àpótí súnmọ́ dàfáà tahta kursiyyihi so anabi suleiman gba tó gbọ́ páwọn èèyàn ń ṣe nǹkan báyẹn ọwa ní gbogbo táwọn èèyàn ń kọ tí wọ́n ń kọ ní rọrùn bí kí ọmọ kọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lọ́dún báyìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọ́ báyìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọ́ báyìí anabi suleiman wa gbọ́ ọwa ní ẹ bá mi gba nǹkan yẹn padà gbogbo nǹkan tí wọ́n ń kọ ń anabi wa fi ìgbà tó ti pa torí pé anabi sulemanu kú tán àwọn ṣètọ́ni wá wá wọ́n ń sọ fún wọn pé àà ẹ mọ àwọn nǹkan yìí ni wọ́n láwọn ọmọ àwọn ní ntí anabi sulemanu ti fi ń ṣagbára nu oògùn rẹ̀ ti ń lò fáwọn èèyàn ti fi ń ṣọlá oríṣiríṣi náà lélẹ́yìí sọlá àwọn míwá bẹ̀rẹ̀ sí ní pé anabi sulemanu ní kèfèrí àwọn mi sí ní bú náà ni ọlọ́run wa ran anabi sallallahu alayhi ipe ká nàbí ọlọ́lẹ̀ dìfẹ́ǹdì anabi Sulaiman aleyhisselam náà ni àyà wàtàbàáyú máa tẹ̀tìlù ṣayàtínú àìlá mulki Sulaiman. so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí ó wà fún ọ̀rọ̀ yìí fẹ́sáré rọ̀ṣẹ̀ ni kó fi di pé ká fi parí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ar bun Anas ar bun Anas òun ló gba ọ̀rọ̀ yìí wá. Rabi'u yìí ó jẹ́ ọmọ tí Anas radiyallahu anhu tó bí ó ní àwọn Yahudi wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam ní àsìkò kan nípa ọ̀rọ̀ Tawrat tó bá ti béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n wa sọ kankan kalẹ̀ fún wọn nípa rẹ̀ pé à ń tẹ́ ń béèrè ni náà nígbà mi yas'alunaka anil hanil mahid yas'alunaka anil ahilla so àwọn náà wọ́n ń béèrè lọ́wọ́ Ànábì so bákan náà fayahusu um fọyọkọsímù yẹn ni pé yóò fi ọ̀rọ̀ yẹn yóò fi dá wọn lágara falamara odalik gbàtà wọn rí pa níbi máa ń dá wọn lóhùn gbogbo ìbéèrè táwọn máa ń béèrè kọlu wọn ni ada alama bi anzala allah ilayna minna fúnra pẹ́ nìyí ọmọ nǹkan tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wa gan jù wá lọ yẹni pé òfin ọlọ́run tọ́lọ́run sọ kalẹ̀ fún wa gan ó ju àwa lọ àwọn yẹn orí náà ń sọ wàhà ubi ya wọ́n bá nàbì ń ṣe fanfa nípa rẹ̀ wọ́n ní náà lọ́lọ́ ìyẹn ni pé wọ́n bá ń ṣe fanfa pé ìyẹn lè máa ti dán anábì ni ẹ̀gbọ́dọ̀ ṣe ìgbà táwọn afẹ́ mẹ́rin wá wọ́n ní anábì Suleiman òpò ìdán ni pé ó lo ìdán ó lóògùn so bí ilẹ̀ yóò ti mọ̀ pé àti ti ń jẹ́ ìdán kì í ṣe màjíìkì lásán kí yọ sọ ẹ̀yìn kẹ̀kẹ́ di kẹsọ́ di mọ́tò kí yọ sọ ansẹ̀tì di owó so kìí ṣe yíò nìkan ní ń jẹ́ idán bóyá ní pé n ti ń jẹ́ idán oògùn náà ń bẹ́ẹ̀ ẹni pé kí ọmọ fògùn kọ̀ǹtró àwọn èèyàn so wọ́n wá sọ pé òun anabi Suleiman òun náà ń fi oògùn darí àwọn èèyàn so tí wọ́n ní ń fi oògùn darí àwọn èèyàn kíní yẹn ni Ọlọ́run wá sọ àyà ìkàlẹ̀ pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Suleiman so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún so náà ni pé yẹnì bóyá inṣàlá tó bá di ní ọ̀la tó ń torí àsìkò wa naam hadha wa sallallahu ala muhammadin wa ala Assalamu alaikum ya ustaz. Wa alaikum assalam. ẹ jọ ṣé ó tọ́ ṣé ó tọ́ ọ̀nà kí ènìyàn tó jẹ́ onísúnnà kí ó máa pe oníbíjà sí àkójọpọ̀ àwọn onísúnnà kí wọ́n kí wọ́n fún wọ́n tún wá fi jẹ alága ìjókòó súnnà. ọlọ́run kí ó ṣàánú fún wa kó fún wa ṣe kò ń gẹ́ so ẹni tí ó ṣerú nǹkan yẹn náà so abẹ́lọ́n kí ọlọ́run kó ṣàtúnṣe rẹ̀ náà òun ni pé ó burú gan kí ọmọ pọ́n ẹni tí kò kí ń ṣe onísúnnà kí ọmọ pọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ pàtàkì jùlọ. kó tó wá jẹ́ pé níbi ìjòkó súnà náà lè pè sí kì í ṣe pé pè gólẹ̀ fi wá rí ẹwà súnà tó ti ṣàlàyé nǹkan tí ẹ rí i pé ń ṣe tí ọ̀dà fún un sàmúkọ́jọ́ pé ń lẹ́wà tó ń gbé ọ̀rọ̀ fún pé kọ́ máa ń sọ ní agbo súnà eléyìí clear pé nǹkan tí ni anabi ó sọ pé la'anallahu man awa muhdisan ìbínú ọlọ́run yóò máa bá ẹni tí ọba ń kó níbi díà tí ń kó mara tí ń pọn lé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ so torí pé kí ni ìwú ẹ̀sìn nírú nǹkan báwọn ìwú súnà nábì pàtàkì jùlọ ẹni tí yẹn rí pé ń gbé ogun ti súnà nábì sallallahu alaihi so ó lè wá ṣe é bóyá ẹni yẹn bóyá kò mọ irú èèyàn tẹ́ni òun ń ṣe ni àwọn tó bá lè ṣe pé èèyàn mọ irú èèyàn tẹ́ni òun ń ṣe tó sì máma ṣerú nǹkan báwọn a aburú láńlá ni o so kò bá mu kọ́lọ́mù bá kí ó ṣàánú fún wa kódà yóò fẹ́ máa mú àwọn èèyàn máa kẹ́fín sí ìṣe súnáyà ìṣó súnà lóòrò sì lélẹ́yìn báyìí ṣẹ́ni ìsìnfẹ́ sí súnà lóòrò àbúfẹ́ máa tán yé jẹ ní báyìí so fẹ́ máa mú ìkẹ́fín wá látọ̀dọ̀ àwọn èèyàn kọ́lọ́wọ́n bá kó kó ṣàánú fún wa náà. oníbẹ̀rẹ̀ asalaamu alaykum bayyin lana ankiyawu leyli wa anari wa kaatiha wa arka wa adkaruha wa kaysiyatiha وما الأوقات التي نية فيها أن تصلي الصلاة نعم كتوان صالحين كين شلعي نقا قيام الليل أبي صلاة التراويح من رمضان wọ́n náà pè ní kìyàmù rọ̀mdọ́n àbí kìyàmù lẹ́yìn wọ́n tó máa pè ní sọ́látù tarawih àsìkò tó dára jù kíyàn máa kí ìrìn pé aṣámú nínú èdè yorùbá bá ti máa ń pè àsìkò tó dáa jù tó ní ọlá jù tá a bá ní àsìkò tó dáa jù ní pé àsìkò tó yàn gba ládá tí ó pọ̀ jù òun ni kó jẹ́ pé ní mẹ́ta ìgbẹ̀yìn òru bí akẹ́bẹ̀rẹ̀ bí aago méjì àbọ̀ àbágo mẹ́ta sùkúnyàn bẹ̀rẹ̀ kí wọ́n kí wá sí àsìkò sàárì sílẹ̀ ìlọ́lọ́lá jù sallallahu alaihi wasallam ó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kejì òun ni pé ẹni tí kò bá wá láǹfààní láti lè kí ní jàmá báyẹn lóru tó ṣe pé jàmá tó rí lẹ́yìn ìṣáì tó bá ti kí ìṣáì tán ní làwọn máa ń bẹ̀rẹ̀ àmẹ́nu tó kàn yẹ kí o kíyèsí òun náà pé kó jẹ́ pé àsìkò ìṣáì tó so lẹ́yìn náà kí ìmáàmù yẹn kó farabalẹ̀ kó má ṣe pé àwọn ìmáàmù bẹ́ẹ̀ ni lára náà ní wọ́n lọ́dọ̀ ọ́ lẹ́nà àmì ọbẹ̀ yẹn rẹ̀ bí kọ́mọ́tò kan sí bá ní aláǹkọ́rọ́ ah, láǹkọ́rọ́ láǹkọ́rọ́ à sòtẹ́ wa ni a àti gbogbo ìrún tán nìsín ló léyìí kọ́ ọ́n imam tí ó farabalẹ̀ ké àwọn aya ìyẹn ni pé suratul fatiha àti àwọn sura tí ó bá lò àbáwọn aya tí ó bá lò tí ó farabalẹ̀ kí lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan tí ò ní sí pé ń da wọ̀rùwọ̀rù tí yóò bá rí tí yóò ní jama pẹ̀lú ìmáàmù tó farabalẹ̀ yẹn ó da ju kéèyàn kí lóru níwọ̀n nìkan lọ torí pé hadith ń bẹnu sọ́nà Abi Daud anabi ni tó bá ń kírun nínú Ramadan tó wá bá wọn kírun náfìlà tarawih títí tó wá ṣe sùúrù ata sallama ma'al imam tó wá sálámà pẹ̀lú ìmáàmù yẹn anabi ni kana lahu ajru qiyamil layl kullaha aw kama qala anábì ni ẹni yẹn yóò ní ládájú ẹni tó fi gbogbo òru kírun ni so iná ni tó wà ní ibẹ̀ so bákan náà ìta sì máa ń kí ní raka raka mọ́kànlá náà ni nínú anábì sallallahu alaihi wasallam máa ń kí ń bẹnu Sahih al-Bukhari aisha radiyallahu anha tó ìyàwó rẹ̀ ó ní ma yazidu rasulullahi sallallahu alaihi في صلاة الليل على إحدى عشر ركعة ركعة في رمضان ولا في غيره anabi ó ní anabi ò kí ń kí jura ká mọ́kànlá lọ nínú rọ̀mdọ́n àdìpàtì ìbá sínú rọ̀mdọ́n níbi ìrìwáyà mi ó ní la tas'al an usnihinna wa tulihin ó ní yusalli arba anabi ọkọ̀ kíra ká mẹ́rin kan ó ní má béèrè pé ah yóò gùn gan-an kódà yóò tó rẹwà gan-an bánabi ó ṣe kí mẹ́rin àkọ́kọ́ lẹ́yìn náà yóò tó kí mẹ́rin míì yóò gùn gan-an yóò rẹwà gan-an lẹ́yìn náà yóò kí mẹ́ta yóò fi ṣe wítìrì so bí anabi sallallahu alaihi wasallam ṣe máa ń kí ni Aisha sọ yìí so in tó dáná ní káwọn náà kí ká máa ṣe bẹ́ẹ̀ so wallahu a'lam. gbogbo bákan náà kí ni ìdájọ́ fọ́tò àti fídíò. fọ́tò yíyà wọ́n ní ìwé ló dá ń bẹ̀ ìwé ló bàjẹ́ ìwé ló dá ń bẹ̀. fọ́tò yíyà haram ni ẹni kí o tẹ́kì píkṣọ̀ àbí kí o snap ẹ̀ haram ni fún ẹni tó yà àti fún ẹni tí wọ́n yà á fún so àfi tó bá jẹ́ pé dọ̀rúrọ̀ dọ̀rúrọ̀ ni pé necessity yẹn ni pé n tó gbọ́dọ̀ mọ́ ṣe bóyá bí lápèjúwe nísìnyí ẹni tó wà ní government school ẹni pé bóyá universities àbí Kwara Poly àbí Kwara education tó pé kò sí ó ní láti present passport rẹ̀ fún wa so àbí yẹn fẹ́ ṣe JAMB yẹn fẹ́ ṣe WAEC tó pé kò sí àbí yẹn fẹ́ lọ sí Maka tó pé kò sí ó ní láti present passport rẹ̀ sórí eléyìí necessity nù yẹn ni pé dọ̀rọ̀rọ̀ dénú èèyàn wà lọ lè ṣe gẹ́gẹ́ bó bá ṣe máa ṣe mọ̀ pé àwọn nǹkan tó ń jẹ́ nǹkan haram báwọn ó lójú tí kò kí ń sí àlàfo dọ̀rúrọ̀ ń bẹ̀ ẹ wo kéèyàn jẹ ẹran òkú lápèjúwe àbí kéèyàn ó mu nǹkan tọ́lọ̀ ní kéèyàn máa mọ bóyá ọtí so necessity le ẹ̀dọ̀rúrọ̀ le lead yẹn débi kéèyàn padà jẹ nǹkan tó ti jẹ ẹran òkú látara pé kí bóyá ebi bẹ̀rẹ̀ síyàn ebi wá dépò pé ò rí nǹkan kan téèyàn jẹ mọ́ so irú yẹn ní ìsìn yẹn wá rí ẹran tó ti kú yóò rọra jẹ ìwọ̀n tí ó fi mú ẹ̀mí hàn lọ́wọ́ èyí pé ọjẹ́ lọ́wọ́ yóò tún dì lọ́wọ́ òun yé dì lọ́wọ́ ẹnu yìí tí ọkàn jẹ lásán náà lè yóò mú kódà tí yẹn bá rí gàrí tọ́wọ́n jẹ tó mú mi sí ọ̀ gbọ́dọ̀ jẹ ẹran o ti rí bàjẹ́ ìlọ̀lọ́ o ti rí n tó fi rọ́pò nǹkan o bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ fọ́tò tí wọn bá ti rí nǹkan mi tí yẹn lè fi rọ́pò nǹkan yẹn tòyọ́ lè yà pẹ̀lú dọ̀rúrọ̀ àmọ́ pé mo fẹ́ ya fọ́tò fún ìrántí àbí fún inú mi ń dùn àbí kan bà lè rí pé rẹwà àbí mo ra aṣọ kan gbogbo eléyìí kìí ṣe necessity rárá kìí ṣe tí yóò kó nira kan bá ọ̀rọ̀ ìgbésí ayé wa tá a bá ṣe tó eléyìí ni ti ń jẹ́ àmọ́ fídíò ní tiẹ̀ fídíò coverage òun yàtọ̀ sí fọ́tò yíyà fọ́tò yíyà fídíò coverage ó dà gẹ́gẹ́ bíi pé èèyàn gbé kíní kalẹ̀ ni glass ẹni pé tó pé tó bá ń wo ẹni tí bá ń wo mìíràn òun tí bá ń yánrùn yóò mọ̀ rí pé òun yánrùn tó bá jupá yóò rí pé ju apá nínú mìíràn so kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam gọ̀ǹgán náà máa ń wo <laughs> mìíràn so náà ni fídíò fi yàtọ̀ sí ẹ̀yìn fi ó fi yàtọ̀ sí fọ́tò fídíò coverage ó yàtọ̀ sí fọ́tò torí ó wọ́n máa mú so náà kọ́dà yẹn lè bẹ́ẹ̀ ni tí bá ń tó máa ń fídíò gẹ́gẹ́ tó máa ń fídíò wọ́n yẹn ń ṣe program kan lórí tẹlifíṣàn àbí nǹkan kan wọ́n lè bẹ́ẹ̀ ní yẹn sọ̀rọ̀ tó ló ti máa dẹni olóhùn bóyá wọ́n kọ́ ilẹ̀ tó ń lọ́mọ dá olóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó tó fi yàtọ̀ nìyẹn ó ń bẹ náà fẹ́sì gẹ́gẹ́ tó kọ́ ti sọ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé haram ni fídíò náà but wọ́n padà tààrọ́ jà àgbà tí wọ́n sọ pẹ̀lú ìfẹ́nu pẹ̀lú ìwòye sí ni wọ́n ti padà tó rí pé ìwòye yìí ah, àlàyé àyìn ni ìmọ̀ tó clear ju títí ìtàwọn gbọ́ lákọ̀ọ́kọ́ yìí lọ so èèyàn gbọ́dọ̀ kó ń bẹ́ kéèyàn bọ́ sí di òdodo ni the same thing èmi náà ti nírú stand báwọn náà rí tó pé mi fẹ́ kán ya kán fi fídíò cover mi so but ìgbà tí èèyàn padà rí àwọn nǹkan kan lóríṣiríṣiríṣi èèyàn rí pé ah ajẹ́ pé kìíní yìí kò ní ẹ̀rí nìyẹn irú ọ̀rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kan nìyẹn ipe ti ń jẹ́ súnà nẹ́sàn lọ sọ́nà ní kò tí yàn bá ti ń rí ẹ̀rí tí ń dáyàn padà kú níbi nǹkan sí yàn wá tí yàn sì rí pé lágbára jù yàn lọ ẹ̀rí yẹn lágbára ju tọwọ́ èèyàn lọ téèyàn ní lọ́wọ́ téèyàn bá ní ya yẹ̀wúdí tí ìṣe ti yẹ̀wúdí ò bá ní sí lára yàn yàn ra pàǹkan yẹn ti ní pé a ìmọ̀ pé ẹ̀rí wà ń bí tó báyìí so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni kí ni àwọn àtikárò tí prophet prophet máa ń ṣe ní àárọ̀ àti ìrọ̀lẹ́ gangan kí a ó tún máa wà máa ṣe nǹkan mìíràn. naam àwọn àtikárò tí máa ń ṣe tabali rí tíra sahihul azkar ìkan bẹ kékeré báyìí ti pé sheikh raslan wọn náà pé ọmọ sheikh raslan ló ṣe so bí a azkar mukhtar àbí sahih azkar ni so àwọn azkar tó wà ń bẹ̀ gbogbo àwọn tó jẹ́ sahih iná ni wọ́n gbé wa then tẹ bá wo àwọn àtikáàrò muslim èyí tẹ bá wò sálẹ̀ tó bá jẹ́ pé tàkìríjù rẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá ti ní dọ̀yìn fún ni so kéèyàn ṣe kí ni kéèyàn pa á ti kéèyàn máa ṣe má so wallahu a'lam naam. bákan náà ẹ dákun ẹ bá wa ṣe àlàyé àlífù yìí. naam. ó ní inna Allah tajawaza li an ummati ma waswas mo ti kọ́ bẹ́ẹ̀ ni. ma waswasat. wọ́n wá sọ sáté òfin sọ ní sùdúrì ha fàyín lam ta'mal aw النبي صلى الله عليه وسلم ó ní inna Allah tajawaza li an ummati ma waswasat bihi sadruhu ma lam ya'mal biha aw takallama biha ọlọ́wọ́n bá ń ṣe àmójúkú ẹni pé èyàn ò ní lẹ́ṣẹ̀ lórí nǹkan tó wá ṣe pé inú ẹ̀mí lọ́wà nǹkan tí èyàn ń rò lẹ́mìí so tí èyàn bá ti ṣe nǹkan yẹn àbí kéèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu so bóyá lápèjúwe èèyàn ń wo lẹ́mi pé òun ó ṣe jàǹbá kan lẹ́mi òun ó ṣe jàǹbá fún yàn àmọ́ inú ẹ̀mí lọ́kàn ti ń rò ṣùgbọ́n tó wá pé ń ṣe mọ́jèrè tó rírò téèyàn ń rohùn ọlọ́run ò ní kọ ẹ̀ṣẹ̀ fún yàn torí yàn ò tí ì ṣe sòtò àìpọ̀ ọ̀rọ̀ burúkú lọ́nà kí o ti mí pé ah, ń sọ̀rọ̀ bànújẹ́ sí lágbájá yìí ó ti rò lẹ́mìí ọkàn tó ń rí ọkàn pé ọkàn sọ́mọ́ ni so èyàn lè ní ẹ̀ṣẹ̀ nti hadith ń ṣàlàyé ya so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi